هو دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم لا يستجيبون لهم بشيء إلا تباسط كفيه إلى الماء ليبلغ فاه ليبلغ فاه ما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال èyí ni ètò ìpè òdodo tí ó máa dé sí etí ìgbọ̀nyín níkànnì yìí one oh seven dot nine fm ní aago mẹ́fà ìrọ̀lẹ́ tí bàbá wa Ṣàmùsùdín Ṣítù tí a mọ̀ sí bàbá ẹlẹ́jà ṣe olùgbàwọ́ rẹ̀ pé kí ẹ̀san rẹ̀ lọ máa bá bàbá wọn ṣètò ṣótáyọ̀ tí a mọ̀ sí bàbá ẹlẹ́rọ ní abúlé sẹ́ríkì ọ̀gọ́mákin àwọn afáwọ̀ àgbà tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa wọn náà ní samahatu sheikh al-imam ishaq abọlọrẹ muhammad awwal hafizahumullahu wa ra'ahum tí wọ́n jẹ́ imam da'watul haqq central mosque alẹ́mẹ́ abẹ́òkúta ẹ̀ máa bá wa ká lọ. alhamdulillahi alladhi bi ni'matihi tatimmu as ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الدين عباد الله الفضلاء السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn ọpẹ́ ẹlẹ́ẹ̀tì ajá fún ọlọ́wọ̀n bá Allah alhamdulillahi ọba tí ó ṣe lẹ́rọ̀rùn fún wa láti bẹ̀rẹ̀ ọ̀rọ̀mọ̀dọ́nù tọdún yìí alhamdulillahi ẹlẹ́ẹ̀tì ò ní jẹ́ ọjọ́ àkọ́kọ́ nínú oṣù ọ̀rọ̀mọ̀dọ́nù 2023. tabaraka zul ula wal kibriya. Àtúfẹ́ fọ́lọ́wọ̀n ọba náà, ọba tó jẹ́ pípẹ́ ònìkan ṣe náà lọba tí ó tóbi. Tabaraka zul ula wal kibriya. Ọba aṣèyóhun, ọba mọ́tómọ́tó, ọba tó ní gbogbo ayé àti ti nínú ayé. Tabarada bil barai wa bil jalali. Ó pàwá tá a gbàdé ṣe kọ́ júwe pé ọlọ́run nìkan lọba tí pípẹ́ ti ń bẹ fún onìkan lọba tí ò ní tán. wọ̀lẹ́ ìsàkẹ́mí fílì láàáhì ṣe ọ̀hún wà láàlábọ́. àbíwọ́rí nǹkan kan

واحدا bákan náà àwọn màlẹ́kà ọlọ́run ọlọ́run gbéṣẹ́ lé wọn lọ́wọ́ ni wọ́n kì í ṣe ọlọ́run ó nìkan ní ń dájọ́ lọ́wọ́ ọba rẹ̀ ó nìkan náà ni ìzìlì kẹ́ùnù makhluqun wa Allahu akbar ẹjá fi wò ó wà nù ayé nínú tọ́lọ̀ ọba dá ẹ̀yin makhluqan wa rabbiya khaliqan. Àwọn ẹ̀dẹ́ èèyàn tọ́lọ̀ bá dá ni wá, àwọn ọ̀bọ̀n tọ́lọ̀ bá dá ni wọ́n, àwọn àdàkí tọ́lọ̀ ń dá ni wá. Kaunu makhluqan wa rabbiya khaliqan. Àwọn ọ̀pọ̀lọ́ lára ẹ̀dá ọlọ́run ọba ni ó wa léèyàn ni òfin dá wa ní kọ̀ǹkọ̀ àbákèrè. Laqad kana qabla wa sajida. Ọba tó dá ogun táà ń náà ọlọ́run ọba. Laqad kana qabla al-kawni rabban. ربا وسيدا ọba wa tí ń ṣe Allahu ilé ìtawà mùsùlùmí máa ń polongo rẹ̀ fún gbogbo ara yí gbogbo ògbà yìí ó ti ń bẹ kí bẹbẹ ó tún máa bẹ o náà ni ó tún bẹ ń gbà tí bẹbẹ ń bẹ o nìkan náà ni yóò tún máa bẹ ń gbà tí bẹbẹ ò bá tún bẹ má. ọ̀nà kọ́bí lálẹ́kẹ́ òní rọ́bà wà sẹ́yìn ṣìdá. adúpẹ́ fọ́lá àwọn ọba náà bá ti pẹ́ dúpẹ́ fọ́lọ̀wọ̀n lórí pa tún láǹfààní láti bẹ̀rẹ̀ rọmọdọ́nù tọdún yìí pẹ̀lú rọrùn ọlọ́wọ̀n bá ṣe o. a sọ fún wa lánàá wípé sábà ti gbọ́ announcement látọ̀dọ̀ sultan eléyìí náà ni ohun tó ní ẹ̀rí tó nípìlẹ̀ nínú ẹ̀sìn wa a ní rọmọdọ́nù bẹ̀rẹ̀ lónìí náà nìyẹn ní pẹrẹ o ṣùgbọ́n tá a bá gbọ́ ìkéde pé wọ́n róṣù kò sáàwẹ̀ ó ṣe ó tún fadélé lórí àwọn èèyàn wá róṣù káàkiri kódà ní south west tí wọ́n ń bí kò kí ń ṣe ní north nìkan kọ́dà tó fi kan náà ní ilé òkúta wá ní iná ọ̀tún róṣù ẹ̀yìn náà tó rí ibi tẹ́ náà ti àbí alhamdulillah alẹ́ ń ni justification ti yín orí kílẹ̀ mọ́lé kílẹ̀ rí yín ẹ̀ lẹ́rìí àbí ìfẹ́ náà gidi náà ni bá a ṣáà ti fẹ́ ṣeré ẹ̀ lọ túbà o mo kí gbogbo ẹ̀yàn mọ́ yà mí pé a kú oríire a kó dùnú tọdún ìpé rọmọdọ́nù tún bá wa láyé a kó ayọ̀ àbẹ̀ ọlọ́run bá kó jọ kó wá sílẹ̀ ní òpin ìtafẹ́ gbà láyé fún wa bá ti bẹ̀rẹ̀ pẹ̀lú bísmìláyì ọlọ́njá ayọ̀ rẹ̀ pẹ̀lú alhamdulillah àtọ́rọ̀ àlékún ọlọ́run fún ànàbà Muhammad sallallahu alaihi wa sallam àbẹ̀ ọlọ́run àlékún yọnu rẹ̀ kọba tó bá ṣe fún àpọ̀hábá kanáà akírawa ìpé àkórèrè náà lónìí kákàntí ẹ̀ sáré gbójú wo ní pápápá nítorí pákòókò wa àwọn àgbàlagbà ní àwòrọ́jọ́ mú solókùn nǹkan pọ̀ nílẹ̀ tafẹ́ yanjú ìtọ́lọ̀mbá ní ká láǹfààní àti rí nínú rẹ̀ lọ́dún yìí rẹ̀ kó jọ mọ́ la ìdọ̀rọ̀kù la lè láǹfààní láti rí gbogbo rẹ̀ yanjú tán ní ká pa wá Ko darí wa kó jẹ́ ọ́ kó jẹ́ ká gúnlẹ̀ bí Ramadan ṣe bẹ̀rẹ̀ yìí ẹ jẹ́ tiẹ̀ mẹ́nu bá àwọn tí ń ṣe àwọn àdáàbò sí àmì. àwẹ̀ gbígbà láwa mùsùlùmí èyí tá ń gbà yìí ó ní àwọn ẹ̀kọ́ tó rọ̀ mọ́ àwọn ẹ̀kọ́ yìí náà la fẹ́ bẹ̀rẹ̀ sí mú fún wa ní ṣísẹ̀ntẹ̀lé. àdáàbò sí àmì. àwọn ẹ̀kọ́ pọ̀ eléyìí tá a gbọ́dọ̀ náà àmójútó rẹ̀ nínú oṣù Ramadan.

lónìí alákọ̀ọ́kọ́ nínú rẹ̀ ìnálẹ́ àdábì nínú àwọn ẹ̀kọ́ asọ̀hóró wọn náà ni jíjẹ sàhóró jíjẹun asọ̀hóró ìjíjẹun fún aláàwẹ̀ tí kìí ṣe pé ká nà tán káfọ̀pá fa àgbáyípo èyí sánpẹ̀ ní bíríbírí eléyàn ò sí nínú ìlànà ìsìsìláàmù tiwa fún àwọn àlè ó máa náà bí pé káwà gba ààrẹ rú rẹ̀. ààrẹ kíyàn jẹun alálẹ́wọ̀ ní kó tún dalẹ́wọ̀ lákàlà. èèyàn máa jí ní àwọn àfẹ̀mọ́júmọ́ kó tó dípa kírun sọ̀rátù súbhì àbí kàkà pẹ̀lú sọ̀rátù lẹ́fàjìr ká tó kírun yìí ọ̀nà àlà máa ń jẹ oúnjẹ ìtàmọ̀ sí oúnjẹ sàhùrì. fàwọn Anas qala látọ̀dọ̀ àfọ́ àwọn àgbà kan nínú àpàábà. Qala Rasulullahi sallallahu alayhi wa sallam. Bẹ̀ni náà lẹni táwọn sí Anas bin Malik radiyallahu ta'ala anhu. Wọ́n ní ànábì sallallahu alayhi wa sallam sọ wípé. Tasahharu. Ẹ máa jíjẹ sàhúrì o, ànábì ló ń تسحروا بارك جون فإن في السحور بركة أنا بني دايداجو كي أجي سحوري أذكوك بنات oúnjẹ tá ń jẹ àti àsìkò tá a fi ń jẹ yìí òṣìṣẹ́lá ọba ní àlùbáríkà tẹ́ntẹ́ púpọ̀. eléyìí jẹ́ lára ohun tó pàtàkì tá gbọ́dọ̀ mójútó bá ṣe ń gbààwẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ká máa wò pé mi ò ní tírẹ̀sì nínú kí n máa jẹun lóru bíi tọ̀rọ̀ ẹ ẹ má tún sọ̀rọ̀ eléyẹn mọ́ lọ tí ó bá sálọ̀rọ̀ Òsọ́rọ̀ ọ̀nà wẹ̀ yẹn ni wà. Tàṣàṣàrú fa iná fi sùúrù rí bàrọ̀kàtà ó. Ìwọ ní yé bẹ́nà àtẹ́lò òfin ọlọ́run. Gbogbo tó bá ti gbọ́ pé ọlọ́run ló sọ àbójíṣẹ́ ọlọ́run bá ló sọ. Ìbẹ́nà àtẹ́lù albarka ń bẹ́ẹ̀bẹ̀ anábìlò sẹ́lẹ̀ yẹn ìdẹ̀ ń sọ̀rọ̀ pẹ̀lú fẹ́nu sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam bákan náà wọ́n fẹ́ níbi tí anábì ti sọ̀rọ̀ nípa jíjẹ sàhúrì fún wa tó ó ti ẹ̀jẹ́ ká mọ̀ yí pé kódà wọ́n lè tẹ̀sọ̀ haru wala bi jur'ati ma'i ó ní kódà ẹ̀jẹ́ ẹlòmíì o àárọ̀ pàápàá ń gbà mí ó lè dágún mọ́kànlá kó tó jẹ́ ó fẹ́ bí pélé wa ètò fi ń dájú kódà nínú ìmọ̀ ìjìnlẹ̀ wọ́n jẹ́ káwọn yìí pé kéèyàn jẹun àárọ̀ ó ní tó fẹ́ ṣe pẹ̀lú bíènì ẹni pẹ̀lú làákàyè kéèyàn fi bí àárọ̀ para rẹ̀ ó máa ń ṣàkóbá fún làákàyè ni. tàfàhàrú wà láwùbí jùrọ̀ ẹ̀tì máa. alábì wa ní ẹjí kẹ jẹun ní sàhúrì sallallahu alaihi wasallam ó ní kódà kò bá jẹ́ gẹ omi lẹ́kàn lè símu ohun tí ò ju bí kẹ́ ẹ mú omi gẹ́ lọ. eléyìí ó pàtàkì púpọ̀ ẹ̀kọ́ tí Islam tún kọ́ wa lélẹ́yìn. bákan náà irú àwọn nǹkan wo ló tún fi ń dáa jù tó tún fi ń lọ́lá jù eléèsí ẹka máa lò láti fi jẹ sahur. fàání Abi Hurairah radiyallahu anhu. ẹmọ̀kún gbogbo oúnjẹ tọ́lọ̀ bá ti pè ní halali náà ló bá sahur lọ ṣùgbọ́n oúnjẹ lọ́lá jọra wọn lọ. fàání Abi Hurairah. látọ̀dọ̀ أبو هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم أنا نبي محمد صلى الله عليه وسلم صبايك نعم السحور للمؤمن التمر ونستفين للاجو Ọni mọ́ndàrà ní àìmà sáhùrí ilẹ̀ omi. Ọni dànsáàkì sàárì tọ́mọ ọmọlúwàdí olùgbàfọ́lọ́hun olùsẹ̀sùsùlámù ló ti jẹ́. Ní àìmà sáhùrí ilẹ̀ omi. Ọni dànsáàkì sàhùrí tẹ́lẹ̀ yìí jẹ yìí o. Kí ló fi jẹ sàhùrí kíra n pè bẹ́ẹ̀ Allahu Akbar. Ni'ima sahuri lil mu'mini tamuru. Ẹ bá lè gbìyànjú tẹ́yìn náà tẹ́ lè ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan wẹ̀ náà. Ẹkàn jẹ́ sahuri yín kó wá jẹ́ dàmínú lẹ wá jẹ́ ẹ wá mú mí kìlẹ̀ lórí. Òdìgbà tí yàn bá jàjẹ́ kí, ṣebí kí àwọn tí ń jẹ́ tí ń lè kébí yára Eléyìí tó Ètò ọlọ́run ọba ni ànábì ló sọ eléyìí fún wa. Bákan náà nínú ta tún fẹ́ ká mà náà ní wípé. Wọ́n yóò sàhábò tààkìrò. Afẹ́ká lọ sí jẹ sàhórì lára. Káwọn yára jẹ sàhórì wa. Kama ti lọ fi sáàgó mẹ́ta òru aago mẹ́rin òru abágo fún òru abágo méjì òru rárá ọ̀sàhúrì báyẹn ẹjá lọ sàhúrì rí jẹ lára lásìkò yìí wọ́n ní anásíbò máàlìkì rẹ̀ yọ́ wọ́n lè láǹfààní àti parí rẹ̀ sí bí aago márùn-ún kọjá bí ogún ìṣẹ́jú ó wá ti ń fẹ́ ń pẹ́ jù náà nìkan ní ó kọjá bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ìdí ń ṣe 520 525 nírú wẹ́dà tá ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí ni o tó jọ ọjọ́ ẹyẹ bá tún yí padà sí àmàtún update wa ìta ń sọ ní tí Ramadan ṣẹ̀ṣẹ̀ di ní báyìí tàwa ti fẹ́ fi gba Ramadan tí ó di méjì ó di mẹ́ta eré ìṣiṣẹ́ máa lò lọ bẹ́ẹ̀ tó bá ń yí padà pẹ̀lá ọ̀nà ọlọ́run àwa náà tún máa sọ fún. wọ́n yóò sàhábù táàkìrò wọ́n fẹ́ ká lọ lára di rásìkò gbà náà wọ́n ní èyí ò lẹ́kì kí máa lọ wo aago píṣẹ́ mo ti jẹ́ jù yásítẹ́m so máa pè fà kí máa i around four thirty ó ṣe dáadáa. òṣè dáadáa ẹ̀kọ́ wà ní ìsìlámù ẹ̀kọ́ náà ló ń gbọ́ yẹn. sáà tó ta xírò. eléyìí wọ́n fẹ́ bẹ́ẹ̀ ni o eléyìí fi dáa jù. fàánì ànásìbò máàlìkì. ẹ jẹ́ àwọn àdètò tí anas bin malik tó náà. zayd bin sábìt. ó ní kan nínú àwọn sàhábà ti ti zayd bin. kọ́ọ̀lá. ó sanjá kan wípé. tasaharu náà ma rasulillahi sallallahu alayhi wa sallam. zayd bin sábìt yìí ni ajẹ́sàrí ń jẹ́ kan pẹ̀lú ànábì sallallahu sallallahu alaihi wasallam anábì sallallahu alaihi wasallam lára àwọn ẹ̀kọ́ tí ń bẹ fún ni pé ó rẹra rẹ̀ ń lẹ̀dẹ́ bí pé wọn àtàwọn sàhábà jọ máa ń tọwọ́ bọwọ́ jẹun eléyìn ọ̀dẹ̀ ní káwọn sàhábà rí fi sallallahu alaihi wasallam tẹ́lẹ̀ àfá súnà lára ń tẹ́ máa ìyàtọ̀ tó pọ̀ sáábà wà láàárín àfá súnà tòní àtọmọ kíwà àti jàmọ́ tòní ní pé ọgọ́rọ̀ afọ ti rẹra rẹ̀ ńlẹ̀ lónìí ọgọ́rọ̀ àwọn ọmọkíwà àwọn máa ń lo àwọn sàhábà jẹ́ ni tí ẹ́ tó wọ̀n wá rí ànábì fílátà rẹ̀. Qālata sanharunā ma'a rasūlillāhi sallallahu alayhi wa sallam. Káfílẹ̀ ó ní àwọn òun jẹun àwọn jẹ sàhóòrè pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam. Thumma qumna ila salati. wọ́n ní lẹ́yìn wá gbà náà wá dìde láti lọ kírun. qultu kan baynahuma. anas bin malik ni mo wá béèrè lọ́wọ́ zayd bin sabit pé àsìkò tẹ́ fi jẹ sàhóòrè àsìkò tẹ́ fi lọ kírun yìí. baynahuma. lọ́dẹ̀ fojú da bí ó tó bí ìgbà mélòó bí sáà mélòó ló tó síra wọn. ọ̀la ó ní ṣọ́ lásìkò tí ń bẹ láàárín ìgbà tá a fi jẹ sàhúrì wa nígbà tá a fi lọ kí sọ̀látùl fájìrì tí ń ṣe àṣùbà ó ní ní òdiwọ̀n tíyàn lè fi ka áyà 50 nínú alukur'an áyà 50 àádọ́ta nínú alukur'an ni ṣẹ̀tìrì báyìí nísìn ká lè fi máa mọ̀ ipé àsìkò tíyàn máa fi jẹ sàhúrì sí àsìkò tá a máa fi lọ kí sọ̀látùl súbhì ọkàn máa ń lé ní ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún sógún ìṣẹ́jú kò ń jù bẹ́ẹ̀ náà lọ nígbà tẹ́yìn bá ti wájẹ sàúrì láago mẹ́rin ṣáago mẹ́rin àbọ̀lẹ́fẹ́ kásùn bá ní torí ẹ̀kọ́ pọ̀ ní islam àbí kó yé wa o àbí tí ìyàn wá jẹ́ sọ́tọ́ ẹ̀ṣẹ̀ mo à ah, mo sùn débi pé mo sì tẹ́ lẹ́yìn tí mo two hours so after an hour pé irun àsùbà sàúrì kọ́ ló jẹ yẹn ó jẹ òru nìyẹn àsùbà Fẹ́rì bí èyí ẹja kí ìsára níbi jí ìsàhórí wa. Bákanáà, nínú àwọn ẹ̀kọ́ tó wà níbi ààwẹ̀ Ramadanu ní pípa. Táàjì ìlú lè fi torí. Bọ̀ náà ni pípa bá ti fẹ́ ṣínú. Táàjì ìlú lè fi tọrọ. Ká make sure pé ṣíṣínú wa a tètè ṣínú. Táàjì ìlú lè fi torí. Ṣé pọ́pọ́ ní ká lọ́ra jẹ sàhórí. káwá yára túnù. Tẹ́ọ̀jì lòlè fi torí. Adẹ́sù tó wà lórí eléyìí náà látọ̀. Sahal ibn Sa'id radiyallahu anhu. Sahabi ti ṣe Sahal ibn Sa'id radiyallahu ta'ala anhu. أن رسول الله صلى الله عليه وسلم قال لا يزال الناس بخير ما عجلوا الفترة Ànábì ní àwọn ẹ̀dẹ́ ènìyàn wà lè úmọ̀ mi, wọ́n ní jẹ́ wọn ní gbò lẹ́ni tí wọ́n máa ń kópa oríire. Wọ́n ní jẹ́ wọn ní gbò lẹ́ni tí wọ́n máa jẹ̀fọ́ oríire, wọ́n máa kópa ìdùnnú níwọ̀n àgbà tí wọ́n bá ti máa ń tètè yára ṣínú gbọ́mílé o tètè yára ṣínú ta sọ yìí náà òun náà tún bùkátà sẹ́kọ́ lọ́tọ̀ o kìí ṣe pọ́kọ́ náà ti ní ká máa tètè ṣínú láti ní ká máa tètè ṣínú kó wá dago mẹ́fà àbọ̀ kó wá lọ náà nìyẹn ṣe máa tètè ṣínú rárá o wa ìtumọ̀ rẹ̀ ni pé ní gbára ní kété lẹ́yẹ̀ sọ́kà nígbà tó òun bá ti wọ̀ ìtumọ̀ rẹ̀ nìyẹn kìí ṣe pé òun àwọ̀ tán ìwá tí ṣìwá máa sọ pé ẹ̀yìn tẹ̀ fíìlì pé mo gbàwẹ̀ gan mo ṣe lè kí mágbèrè sánkì tó ṣínú ọmọ ìṣẹ̀lẹ̀ rárá bẹ́ẹ̀ yẹn kọ̀ tó òun bá ti wọ̀ ṣẹ́rí tá ń pè ní pé òun wọ̀ kìí ṣègbà tí pupa rẹ́súrẹ́sú ribi tí òòrùn yẹn gángan ìgbà tó bá ti wọ inú kùrukùru tán tí ò tún lè jáde mọ́ ìgbà náà nìgbà mọ̀ pé òòrùn ti wọ̀ Láàbí kí ní kan sókè tá ń pè ní tọmọdé sókò alẹ́, eléyìn ò kankan ṣe pẹ̀lú òórùn wọ̀ máa. La yazalu nnasu bi khairin ma ajjalu al-fitra. Torí ìdí èyí ká gbìyànjú ká tètè máa túnú. Wa yastati'u al-muslimu. Kádẹ̀ kọraró káṣọ́ra níbi wọ́n ti pẹ̀lú nínú rédíò. Eléyìí máa ń sábà kàn fi sọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá wa, ọ̀pọ̀lọpọ̀ bàbá táwọn bá ti gbọ́ tí wọ́n ti pèrún nínú mọ́tò ńgbà tó ń gbọ́ wà sí lọ́wọ́ bẹ́yẹ̀ tó sanwó pèrún aago méje kò ṣẹ́jú márùn ló sanwó sí tí bá kàn ti gbọ́ tí wọ́n ti pèrún aago méje kò ṣẹ́jú márùn báyìí ó náà bá bu dàbínù sẹ́nu ó ti bẹ̀rẹ̀ sí ṣínú nìyẹn rárá o ẹjá kátẹ̀tẹ̀ máa túnú ta tó ń sọ yìí náà kí ni ta máa fi ń túnú. ọ̀ẹ̀sẹ̀ bí rúlí mùsùlùmí wọ́n yóò fún bí rọ̀kọ́ bí lásọ̀ láti wà bá dẹ̀lẹ̀ gòrò bí aláṣẹ ìnàkọ́ fi. wọ́n fẹ́ kọ́ yẹ pé èèyàn máa túnú èèyàn tètè túnú kó tó lè pé wọ́n kí sọ̀rọ̀ tún mọ́gírí. aláṣẹ ìnàkọ́ fi. ń tà dẹ̀ mọ́ wá fi túnú náà kó jẹ́ ohun tí kì í ṣe ohun tó Ànábì sallallahu alaihi wasallam tó bá fẹ́ túnù tó bá gbá àbẹ̀ báyìí. Àkọ́kọ́ ń tàn náà máa fi ń ṣínú náà ni àrótọ̀b, dàmínú yẹn tútù, tútù rẹ̀. Déètì táà ń wò ń ta kákàkiri yìí, ìta mọ̀ dàmínú, tútù rẹ̀, òun náà pè ni ìyẹn ni dàmínú gbígbẹ èyí tó kọ́mọ̀ lọ́dọ̀ wa ń bí. Táà sallallahu alaihi wasallam

ẹ máa yẹ kó jẹ́ wọ́tàmẹ́lọ̀ lẹ́mọ̀ máa kọ́kọ́ jẹ gbogbo àwọn táǹkà lẹ́yìn tó ṣara lóore ni wọ́n ṣùgbọ́n kankan wà tánà bí kọ́kọ́ rẹkọmẹ́ẹ̀nì tó ṣíwájú àwọn ilé wọ̀nyẹn tó lọ́lá jù wọn lọ ní jíjẹ tó di ààwẹ̀ fún aláàwẹ̀ tó ti ń gbàbọ̀ látàárọ̀ ju àwọn ilé ìta darúkọ yìí lọ nǹkan láàdẹ ní oh. orin dàmínú oh, lẹ́yìn ilé yẹn òun náà ní tí ò bá ti sílò kan omi Eh. Nínú àwọn ẹ̀kọ́ eléyìí tó tún kàn. Àdúrà ìdá ilẹ̀ fẹ́ tọ́rọ̀. Wọ́n dà ní ká kún fún àdúrà lọ́pọ̀lọpọ̀ tábà ti fẹ́ túnú. Àsìkò yìí àsìkò gbígbàdúrà ni. Wà tá a jẹ aláàrẹ̀. Tábà ti fẹ́ túnú ká gbìyànjú ká rí pé a ṣe àdúrà. Ká ṣe àdúrà ká di Ọlọ́run. Torí pé àdúrà aláàrẹ̀ ẹ̀gbọ́n táwọn ẹbí sọ ń parẹ̀. Sallallahu wọ́n ni laysa bainahu wa baina Allahi hijabun wọ́n ni kò sí gàgà láàárín àdúrà yẹn àti pé kọ́lọ̀ ń kó gbà á nínú àdúrà yẹn tọ́lọ̀ máa ń gbà òun náà ni àdúrà láàrẹ̀ pàápàá jùlọ ní àsìkò gbà tí ó fẹ́ túnu tó ti gbààwẹ̀ látàárọ̀ tó ti kóra ró ti kẹnuró kò jẹ kò mú kò súnmọ́ ẹlẹ́tọ́ rẹ̀ gbogbo ohun tó lè ṣàkóbá fàwẹ̀ rẹ̀ ló jìnnà sí ó wá kóra ró kẹnuró nítorí tọ́lọ́wọ̀n bá rẹ̀ subhanahu wa ta'ala tó mú wá fílẹ̀ yẹn ọlọ́run pé ọlọ́run wọ́n lá pé àṣẹ ẹni mo tẹ̀lé tí bá bọ́ sí kọ̀rọ̀ jẹun kò sẹ́ni tó fẹ́ mà àṣẹ ẹni mo tẹ̀lé tí mo fi kóra ró látàárọ̀ yìí ọlọ́run mo ti ń sunkún nǹkan báyìí ó tójọ́ mélòó mo ti ń níbò kátà sí nǹkan báyìí ó tọ́dún mélòó nǹkan báyìí ń bà mí lọ́kàn jẹ́ ń dẹ́rù bà mí ọlọ́run jọ̀ọ́ ṣàánú mi làmí lórí nǹkan báyìí tó sọ́dọ̀ ọlọ́run ilẹ̀kùn ṣí ilẹ̀kùn mùsùlùmí rẹpẹtẹ kí ló ń wá káàkiri tó ń gorí òkìgun pẹ̀tẹ́lẹ̀ kan kiri fún kí ló ń jẹ́ kẹ́nìkan tún dẹ̀ láàmú gbowó lọ́wọ́ ẹ fún gbogbo ọ̀nà tí wàá fi kọ̀ǹsọ́ọ̀tì ọlọ́run ọba

ẹwọ̀n ya mi mùsùlùmí bí Ramadan ṣe bó ṣe bẹ̀rẹ̀ yìí ẹjá gbà pẹ̀lú payà ọlọ́run ẹjá mú gbogbo òfin ọlọ́run ọba ilẹ̀ tí ń bẹ nínú rẹ̀ ká pámá ẹjá jìnà sí gbogbo ohun tí ó tọ́ ká máa náà fi tún jẹ́ kó wa wípé nínú Ramadan èèyàn gbà rẹ̀ àbí ń gbà tí kìí Ramadan ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi àwọn àyè sọlá máa ń gbọ́ táwọn àfà máa ń àbí táwọn tí ó yẹ kí wọn kí ó yanjú máa ń sábà rí fáwọn ìláwùjọ kọ́lọ̀ kójọ kó jẹ́ kí kí ó ti ní àti tí ń yọjú àti tàwọn ọmọ wa ò ẹjá wo ń ta fẹ́ rí fáwọn èèyàn ká má mislead àwọn èèyàn aláàrẹ̀ lè ṣe àlùwàlá aláàrẹ̀ lè rún pákò aláàrẹ̀ lè wẹ̀ pàápàá jùlọ ó lè wẹ̀ lọ́sàn-án rẹ̀ ẹni aláàrẹ̀ kì í wẹ̀ kò sáde tó tó sílẹ̀ fún wa kò lè sẹ́yà Al-Kùránì tó sílẹ̀ fún wa páláàrẹ̀ kì í wẹ̀ aláàrẹ̀ lè wẹ̀ aláàrẹ̀ lè létí kò sí tó kọ́dé rẹ̀ láti ṣe gbogbo orú nǹkan tá ń kalẹ̀ yìí aláàrẹ̀ lè lo pef kò sí kankan ilé tó di aláàrẹ̀ lọ́wọ́ pé kí aláàrẹ̀ lo pef ńgbà tó bá wà nínú ààrẹ̀ sọ́lẹ́sàrà díẹ̀ yìí gbogbo ohun tí ò bá yẹ ká ṣe nínú ààrẹ̀ àwọn eléyìí la máa bẹ̀rẹ̀ sí yànnàná rẹ̀ fún wa nínú ìdánilẹ́kọ̀ọ́ wa míì tí ó tún bọ̀ pẹ̀lú àánú ọlọ́run Rọmọdánù dé bá wa báyìí nìsìn yìí. Àtàrà Rọmọdánù Mazara àtúlẹ̀ ìbáàdì. Bá ti rán wa ní ti rẹ̀ lánàá náà yí pé àǹfààní ni Rọmọdánù jẹ́ láti fi gbin àwọn iṣẹ́ olóore wa. Kùnìrẹ́ kùnú bí mínà fàfáàdé. Ó dẹ̀ wá láti wá fọ ẹ̀mí má kúrò níbi àwọn wà bàjẹ́ àwọn tí ò dáa. Fàádì ṣùkúkọ̀ òfurukọ̀ làwọn wà wa látòkè délẹ̀. Láwọn wà fi gbogbo ìmáàmù wa ẹgbẹ́ ẹ̀tọ́ Ramadan. Fáàdé ogún kan ó kọ láwọn fẹ́ ìlànà. Ọfí ọlọ́run bá bẹ̀yìn gbogbo àwọn tàràwíẹ̀ àwọn ntàǹpè ní aṣámú lọ́dọ̀ wa ń lẹ Yorùbá òun àwọn bàbá wa pè ta gbọ́njúba lẹ́nu wọn ó fẹ́ bí ẹ pé àmọ́ tí ó fà tí wọ́n fi ń pè bẹ́ẹ̀ ṣùgbọ́n kẹba máa ní ẹ̀mọ́ tó ń sọ la fi tu sí Yorùbá bẹ́ẹ̀ tààrọ́ rẹ́ṣì tàǹkì lálẹ́ yìí tàǹkì papọ̀ ẹja mójútó dàndàbí pọ̀ jù ẹ̀yìn mọ́mọ̀ ọlọ́run á bí wá òun. Àdí òkú kọ́hùn kọ́ùlàn wà fi ìlàun. Àwọn tààrà yóò ní pa pa pa pa pa písán písán písán ọdún sáramọ̀ ìrún ti parí. Fàádí òkú kọ́hùn wà fi ìlàun. Àpọ̀sílẹ̀ ti fáwọn tí wọ́n tò sẹ́yìn kírun. Fàádí òkú kọ́hùn wà fi ìlàun. Ẹ̀yin náà kọ́ṣàn mọ́ mi ẹ̀pìn wọ́n sẹ́yìn rọra bá wọn sọ. Táwọn bá ti gbẹ́ wá mọ́sálásí mi tí wọ́n bá ti hmm. kí gbogbo ẹ̀tọ́ tí ààrẹ yìí mú wá eléyìí tó ń béèrè lọ́wọ́ wa tọ́lọ́wọ́n bá bí a ṣe ń dẹ̀já ṣe wàzádàkà fàtàkìrìhù lil ma'adi káṣe ní ti sísọ káṣe ní ti ṣíṣe qawlan wa fi'lan wàzádàkà fàtàkìrìhù lè fi nípalẹ̀ Wọ́n tí yàn bá ṣe nìyàn máa gbá ó. Àzáàdá kan fàtà Bíyàn ṣe bí ò dá, kò ní gba ládá. Bíyàn ṣe dáadáa, ìwọ ló ní ládá. Àzáàdá máa ń sọ̀rọ̀ aláṣòbò bá wà máa sàkọ́ ha. Ẹnikẹ́ni tó bá gbin tí ò wọ́n mẹ́ sí. Wà máa sàkọ́ ha. Ẹnikẹ́ni tó bá ṣèjọsìn tí àwọn àgbàlagbà ní tàbá táa máa ń tọ́ ni èyàn bá tọ́ adẹnu ní ìdíjọ́ra lọ kú sínú kó zẹ́rọ alẹ́ṣọ́bọ́wà máa sàkọ̀ ha ẹni tó bá ṣèjọsìn tí ò mójútó ó gbà rẹ̀ gbogbo tí ẹ kó jìnà sí ò jìnà sí wà máa sàkọ̀ ha ó yáun wà máa sàkọ̀ ha Oyo ní sọkúsọ. n ó zàrọ̀ àìní ṣòbúbà wà máa sàkọ́ ha. Ẹ̀rẹ́ nà gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó gbin lóògbìn tí ó Ta àwọ̀ ha na dì ya di. Irọ́ ẹni bí apadà wá ma ma ká ka kásẹ̀ ni. Ta àwọ̀ ha na dì máa ń ya di. Ọjọ́ tó to kó kéré kankan àbẹ̀ọ́lọ̀ ọba kó jọ kó gbẹ́lẹ̀ ní àbádà fún wa. ìjásínà sádádára àti gbogbo tọ́lọ̀ ọba òfẹ́ mm. kọ́lọ̀ kó jọ bá ṣe bẹ̀rẹ̀ ọlọ́njá yọrí rẹ̀ pẹ̀lú rọrùn. aqulu ma tasma'una subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa wa ma kana li mu'minin ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا fún ìbéèrè àti ṣíṣe olùgbọ́wọ́ irú ètò báyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ìmáàmù wa ní zero eight zero thirty five seventy five fourteen sixty six ẹ tún lè fọ́lọ̀ wa lórí Facebook page wa ní Da'watul Haqqi lẹ́mẹ̀ẹ́ Abẹ́òkúta.